ìfihàn ti johanu orí kìíní. ìfihàn ti jésù kristi tí ọlọ́run fi fún un láti fihàn fún àwọn ìránṣẹ́ rẹ̀ ohun tí kò lè ṣàìṣẹ ní lọ́ọ́lọ́ ó sì ránṣẹ́ ó sì fi hàn láti ọwọ́ áńgẹ́lì rẹ̀ wá fún johanu ìránṣẹ́ rẹ̀ ẹni tí ó jẹ́rìí ọ̀rọ̀ ọlọ́run àti ẹ̀rí jésù kristi àti ti ohun gbogbo tí ó rí olùbùkún ni ẹni tí ń kà àti àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ ṣẹtẹ́lẹ̀ yìí tí ó sì ń pa nǹkan wọn nì tí a kọ sínú rẹ̀ mọ́ nítorí ìgbà kù sí dẹ̀dẹ̀ Jòhánù sí ìjọ méje tí ń bẹ ní Éṣíà orí ọ̀fẹ́ fún yín àti àlàáfíà láti ọ̀dọ̀ ẹni tí ó ń bẹ tí ó sì ti wà tí ó sì ń bọ̀ wá. Wa àti láti ọ̀dọ̀ àwọn ẹ̀mí méje tí ń bẹ níwájú ìtẹ́ rẹ̀ àti láti ọ̀dọ̀ Jésù Kristi ẹlẹ́rìí olóòótọ́ àkọ́bí nínú àwọn òkú àti aláṣẹ àwọn ọba ayé ẹni tí ó fẹ́ wa tí ó sì wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ rẹ̀ kúrò nínú ẹ̀ṣẹ̀ wa tí ó sì ti fi wá jẹ ọba àti àlùfáà fún Ọlọ́run àti bàbá rẹ̀ Tìrẹ ni ògo àti ìjọba láé àti láéláé. Àmín. Kíyèsí, ó ń bọ̀ nínú àwọsánmà, gbogbo ojú ni yóò sì rí i, àti àwọn tí ó gún ní ọ̀kọ̀ pẹ̀lú, àti gbogbo orílẹ̀-èdè ayé ni yóò sì máa pohùn réré ẹkún níwájú rẹ̀. Bẹ́ẹ̀ náà ni. Àmín. Èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin ni Olúwa wí. ẹni tí ó ń bẹ tí ó ti wà tí ó sì ń bọ̀ wá Olódùmarè. èmi Jòhánù arákùnrin yín àti alábàápín pẹ̀lú yín nínú wàhálà àti ìjọba àti sùúrù tí ń bẹ nínú Jésù wà nínú erékùṣù tí a ń pè ní Patmo nítorí ọ̀rọ̀ Ọlọ́run àti nítorí ẹ̀rí Jésù Kristi mo wà nínú ẹ̀mí ní ọjọ́ olúwa mo sì gbọ́ ohùn ńlá kan lẹ́yìn mi bí ìró ìpè ó ń wí pé. èmi ni alpha àti omega ẹni ìṣáájú àti ẹni ìkẹyìn ohun tí ìwọ bá sì rí kọ ọ́ sínú ìwé kí o sì rán sí àwọn ìjọ méje sí éfésù àti sí smyrna àti sí pẹ́gámù àti sí tíátírà àti sí sáàdì àti sí filadelfia àti sí laodikia. mo sì yí padà láti wo ohùn tí ń bá mi sọ̀rọ̀ nígbà tí mo yí padà mo rí ọ̀pá fìtílà wúrà méje àti láàrin àwọn ọ̀pá fìtílà náà ẹnìkan tí ó dàbí ọmọ ènìyàn tí a wọ̀ ní aṣọ tí ó kanlẹ̀ dé ẹsẹ̀ tí a sì fi àmùrè wúrà dì ní ẹ̀gbẹ́ orí rẹ̀ àti irun rẹ̀ funfun bí ẹ̀gbọ̀n òwú ó funfun bíi snow ojú rẹ̀ sì dàbí ọ̀wọ́ iná ẹsẹ̀ rẹ̀ sì dàbí idẹ dáradára bí ẹni pé a dà á nínú ìléru ohùn rẹ̀ sì dàbí ìró omi púpọ̀ ó sì ní ìràwọ̀ méje ní ọwọ́ ọ̀tún rẹ̀ àti láti ẹnu rẹ̀ wá ni idà olójú méjì mímú ti jáde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 mo sì ní kọ́kọ́rọ́ ikú àti ti ipò òkú. kọ̀wé ohun gbogbo tí ìwọ ti rí àti ti ohun tí ń bẹ àti ti ohun tí yóò hù lẹ́yìn èyí ohun ìjìnlẹ̀ ti ìràwọ̀ méje náà tí ìwọ rí ní ọwọ́ ọ̀tún mi àti ọ̀pá wúrà fìtílà méje náà ìràwọ̀ méje ni àwọn áńgẹ́lì ìjọ méje náà àti ọ̀pá fìtílà méje náà tí ìwọ rí ní àwọn ìjọ méje.